bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa wípé a kú déédéé àsìkò yìí àsìkò bójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ́ ọdún bíi bó ló ti rí lọ́dọ̀ tí yín o torí pé lọ́dọ̀ tí wá ń bí àwọn náà ṣáà àṣà ń <laughs> ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá àjọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó lọ tòní tá a mú wá sí ojú ìwòran wa ẹ jẹ́ n fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá mi dá sí ọ̀rọ̀ ọmọdékùnrin tí àwọn fúlàní gbé tí àwọn òbí ẹ̀ wá síbí mo dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín ọpẹ́ mi pàtàkì ó lọ sí ọ̀dọ̀ ẹnìkan mo gbàgbé orúkọ yẹn màá tún tún orúkọ yẹn wá láìpẹ́ yìí màá kó orúkọ yẹn padà wá mo mọ̀ pé màá rí orúkọ yẹn ká tó parí program mo fẹ́ dúpẹ́ specially lọ́wọ́ onítọ̀hún ni tó bá jẹ́ gbẹ́ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ kíní kan engineering limited bá jẹ́ èèyàn kan ṣo ló ní lákọ̀ọ́kọ́ nígbà tá a kọ́ wá tí wọ́n lọ́ máa pọ́ ọmọ yẹn níjọ́ kan o ẹni yẹn dá owó fún wa owó yẹn jówó tó kà mí láyà ó tó dẹ́ lẹ́ẹ̀kejì lẹ́yìn táwọn màmá yẹn wá onítọ̀hún nìkan tó san another two fifty thousand again débi pé ní ìjẹta ìjẹta àbánà la transfer five hundred thousand èyí tá a tún rí kó jọ lẹ́yìn tí màmá àti bàbá ọmọ yẹn wá a ti rí five hundred thousand míì tá a kó fún wọn five hundred thousand yẹn ó ṣàpè ṣá ó ṣàpè five hundred lọ́nà kan ṣá a rí gbogbo ẹ̀ náà tùjọ mọ́ra wọn ó pé five hundred ẹnìkan fún wa lọ́dẹ̀ dọ́là ẹnìkan fún wa fifty thousand ẹnìkan fún wa fifty dọ́là bàbá kan ẹnjìníà tí mo sọ yẹn fún wa ní two fifty asákò gbogbo ẹ̀ mọ́ra wọn owó tó wọlé pẹ́pẹ́pẹ́ gbogbo ẹ̀ asaround the ọ́fíìsì five hundred thousand àti send ẹ̀ sí wọn o ó ti wà nínú àkáǹtì general tí wọ́n lò mi ìwà tí wọ́n ti update mi èlò ní total owó tí wọ́n ti rí lọ́wọ́lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ̀ tí ẹ̀ tó rojú tẹ̀ tí wò pé sẹ́ àfikán release ọmọ yìí lágbára ọlọ́run gbogbo alájọ máa kí káàbọ̀ nígbà tọ́lọ́n bá bá wa release ẹ̀ láyọ̀ bákan náà lẹ́ẹ̀kan sí mo tó fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ sympathize pẹ̀lú mi lánàá pẹ̀lú ìyàwó mi tó jáde láyé arábìnrin yìí bọ́rọ̀ ẹ̀ ti ṣe jẹ́ rèé ìyàwó mi ni ìyàwó mi dẹ̀ tún kọ́ ìyàwó mi ni tá a fẹ́ra níṣu lọ́kà ẹ̀ tá a fẹ́ra níṣu lọ́kà ojú àwòrán ẹ̀lẹ́ ń wò yìí òṣìṣẹ́ ìjọba ní lábẹ́òkúta logun state a fẹ́ra níṣu lọ́kà tó ń jẹ́ mrs aláwòye kódà àwọn àwòrán wedding wa òun náà lẹ́ ń wò yìí nígbà àgbéyàwó wa a fẹ́ra ní two thousand and eight april two thousand and eight la ṣe wedding so ìgbà tó di lẹ́yìn ọdún kẹrin ìpínyà dé bá wa ní two thousand and twelve so bẹ̀t látìgbà náà ọkàn tèmi ò fi sílẹ̀ ṣàdédé ni mo gbọ́ níjọ́ àlàmísì wípé ó jáde láyé ó jẹ́ nǹkan tó tó bà mí nínú jẹ́ gan kódà ó affect mi gan lánàá mi ò ẹ rí pé mi ò ṣiṣẹ́ rárá lánàá mo mọ̀ọ́mọ̀ fi àná lẹ̀ láti ọ̀nà ẹ̀ ẹ̀yin tẹ́ wá kí mi lórí Facebook bọ́rọ̀ ṣe jẹ́ òrìlẹ̀ ṣe gbọ́ yẹn àti divorce ṣùgbọ́n even in death I still love her ọlọ́run wá nífẹ̀ẹ́ jù wá lọ ọlọ́run ti bá a pè sọ́dọ̀ orúkọ ẹ̀ ní Kifliat Mrs Kifliat Ìṣọ̀lá ó jẹ́ sọ́ọ̀nì mi tó fi kú Mrs Kifliat Ìṣọ̀lá Aláwìyé òun náà ló jẹ́ tó fi kú mo bí ọlọ́run pé kọ́ lọ́ọ́ bá mi ṣàforíjì fún kọ́ lọ́ọ́ sì fọ̀rọ̀ kẹ́ẹ́ àwa láyé kọ́lọ́ ń jẹ́ kí a lẹ́mìí kọ́lọ́ ń jẹ́ kọ́dún jìnnà síra ó sì níyà mo wá bá gbogbo ẹbí ẹ̀ kẹ́dùn wípé kọ́lọ́ ń ṣàforíjì kọ́lọ́ ń bá mi dùn gbogbo ìdílé náà kọ́lọ́ ń bá mi dùn wọ́n nínú mo dọ́dọ̀ màmá ẹ̀ lánàá àkí wọn màmá ọlọ́wà túbọ̀ jẹ́ kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbò lágbára ọlọ́wà that is that about that àwa ọmọ Yorùbá nǹkan kan ṣẹlẹ̀ tí mo fẹ́ kí gbogbo ẹ̀yẹn lit tẹ̀ wò mí tí mo fẹ́ kẹ́ ẹ̀ ti bi pẹlẹbẹ àbí ibi ìṣáná mo fẹ́ kẹ́ ẹ kíyèsí oògùn ibi pẹlẹbẹ kọ́ mo fẹ́ kẹ́ ẹ ti ibi ìṣáná kíyèsí oògùn gbogbo wa la ń pariwo wọn nàìjíríà mo wà nú àwọn tó ń pariwo wọn nàìjíríà gbogbo wa nífẹ̀ẹ́ sí kí nàìjíríà jọ kan mo wà nú àwọn tó nífẹ̀ẹ́ sí kí nàìjíríà jọ kan gbogbo wa la fẹ́ kí nàìjíríà dàrú mo wà nínú àwọn tí ò fẹ́ kí nàìjíríà dàrú ṣùgbọ́n àwa yorùbá ni mo fẹ́ sọ pé à ń ríra wa bí wọ́n nàìjíríà o àwa yorùbá ni mo rí parí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí àwọn north wọ́n fi ọkàn sí wípé àwọn làwọn ní nàìjíríà àwa tó kù wá ṣe ẹrú lábẹ́ wọn ni. Nigeria torí nǹkan tó ń ṣẹlẹ̀ tí mò ń fojú mi rí tí mo sì fetí gbọ́ yìí ó jẹ́ kémi jókòó kí n ronú pé lọ́kàn àwọn northerners kò sí tó ń jẹ́ wọ́n nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ohun tó wà lẹ́mìí tiwọn ni pé àwọn làwọn ní gbogbo nàìjíríà àwọn tó kù àwọn tó kù a jẹ́ ẹrú lábẹ́ àwọn i will prove my case fẹ́yìn tí ẹ bá nífẹ̀ẹ́ sí wọn nàìjíríà torí láti ìgbà tẹ́mi ti ráwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni mi ti bá wọn nífẹ̀ẹ́ sí wọn nàìjíríà mọ́ mo sọ kàtígóríkálì láti ìgbà tí mo ti rí n tó ń ṣẹlẹ̀ ni mi ti bá wọn nífẹ̀ẹ́ sí wọn nàìjíríà mọ́ ni mo ti nígbàgbọ́ pé kí nàìjíríà pín ni the best option bẹ́ẹ̀ ni kódà restructuring ò lè ràn níbi tọ́rọ̀ yìí dé sìn restructuring ò rọrọ nàìjíríà níbi tí nàìjíríà bàjẹ́ dé àwọn tó dẹ̀ bàjẹ́ làwọn northerners activities wọn fi hàn wá pé they don't support one Nigeria all they want is for them to be ruling us or to be exploiting us or to enslave us ohun wọn kan mú wa lẹ́rú ohun wọn kan máa ṣe olórí lé wa lórí káwa máa ṣe ọmọ ọ̀dọ̀ ohun wọn kí wọ́n máa ṣe ọ̀gá káwa máa ṣe ọmọọṣẹ́ lábẹ́ wọn gbogbo àwa àna tó kù wọ́n ti ríra wọn bí ọ̀gá tí kì bá ṣe bẹ́ẹ̀ ni tí kì bá ṣe bẹ́ẹ̀ ìdúnkokò mọ́ni tó ń lọ lọ́dọ̀ àwọn nọ́ọ̀tì lọ́wọ́lọ́wọ́ yìí sí pírẹ́sídẹ́ǹtì wa tó wà ń bẹ̀ yìí wọ́n ní máa ṣe tó ń ṣe yẹn wọ́n ní máa dúnkokò rú ẹ̀. I was shocked to my marrow when I saw that useless talk láti ẹnu kan nínú wọn àti ẹgbẹ́ àwọn nọ́ọ̀tì papọ̀ northern elders forum bí northern elders forum náà pera wọn nef. Eh, eh, of you. Senator Alindumi on this program spoke about uh, the relocation and he reacted to it of uh, some departments and agencies of government to Lagos. And he, he was warning the president about that it might have some political <laughs> implication. What are your views? Well, Ali is my, is my very good friend, and I respect his intelligence and uh, you know, in a spirit of nationalism. But I want to say with all respect to him, I know a number of Northerners are taking this issue too personal. Look, Nigeria, the central bank being in Abuja, it's not in Abuja because Abuja is in the north. It's in Abuja because Abuja is the capital of Nigeria, and to that extent, Abuja belongs to all of us. For instance, nobody can drive any person away from Abuja. If any agency of government finds it convenient for administrative purposes to relocate any department, why must it be tribalized? Why must it be, you know, made, you know, an issue of north-south dichotomy? I think it is rather unfortunate, and it, it, it does not speak well of those who see this as perhaps, I mean, can if wherever the, the, the, the, any department of government is, can anybody of any tribe be prevented from assessing it? So you think it's okay? I, uh, I think so. I think so, and it's rather petty. Well, how do you then douse the tension for those who think that no, they need, they need to be educated and to be reminded that Nigeria belongs to all of us. At our level, at the level of Senate, at the level of National Assembly, at the level of uh, ministers, we should think as Nigerians. We should not you know, be, you know, too, you know, clannish, you know, if I may use the word. I think it is unfair. And uh, I mean, you wouldn't expect that it will be the president who will say, you, uh, governor of central bank, take uh, one department. He, who would have as well, if that were feasible or possible, he would have well they take uh, the Abuja back to, to whatever. These are departments and for administrative purposes, any part of Nigeria would remain home. Right. To... nítorí ọ̀rọ̀ wípé ìjọba wò pé CBN ti wà too congested ní north eh, ní eh, Abuja àìmọye ọ́fíìsì kan jam park síra wọn bẹ̀ ó dẹ̀ wo pé ṣe bí former office wọn wà ní Èkó ẹ jẹ́ ká move àwọn department kọ̀ọ̀kan sẹ́kọ̀ọ́ náà ẹ̀yin northerners yarí if it is true we are one Nigeria there is nothing bad in that kódà ẹ̀yin èèyàn àwọn northerners máa rí pé wọ́n máa rí bí ẹni pé ẹ̀ẹ̀kan náà kúkú sì ní wá the same Nigeria ni ẹ ká move ẹ̀ tó bá ti wà too congested àfi ká dìtì congested but instead kí wọ́n gba nǹkan sọ kò dáa lẹ́nu mo ti kọ́kọ́ gbọ́rọ̀ yìí wá ní last week ní wíìkì náà ni tí wọ́n sọ pé kò sí tó jọ kí gọ́ọ̀mẹ̀ntì má dánwò but now wọ́n tún wá go further láti ṣì máa dúnkokò nípa wípé ẹgbọ́n kan tó sọ forget not votes in 2027 if you move central bank fan department to Lagos northern elders won Tinubu that title alone mo jókòó mo mo ronú nípa ẹ̀ mo wá bíra mi léèrè àwọn questions bíi mẹ́rin is it true ní ìfẹ́ wà láàrin one Nigeria my answer is no mo bíra mi is it true làwọn northerners nífẹ̀ẹ́ àwa westerners southwest my answer is no another question is is it true làwọn northerners rí wa bí ẹni wípé the same entitlement lájọ ní ní nàìjíríà my answer is no final question tí mo bíra mi ni pé do these northerners see us as if we are human being at all my answer is no they are seeing us as if we are animals as if we have no sense secondly they see us as if they are sub we are subservient to them wọ́n rí wa bí ẹni pé ẹrú làjẹ́ lábẹ́ wọn wọ́n ríra wọn bí ọ̀gá ìdáhùn sí béèrè kẹta ni pé wọn ò nífẹ̀ẹ́ wa rárá wọn ò nífẹ̀ẹ́ wa gbogbo àwọn ẹ̀yà tó kù Ìgbò ní olórùbá ni wọn ò nífẹ̀ẹ́ wa àfara wọn àfi tí wọn nìkan àfi mọ́tàlẹ́ni nìkan ni wọ́n mọ̀ ní north finally mo bira mi léèrè wípé ṣé lóòótọ́ la wà ní wọn Nàìjíríà ìdáhùn mi sí béèrè ni pé rárá àwa Yorùbá nìkan là ń ṣe wọ́n Nàìjíríà àwọn northerners wọn ṣe wọ́n Nàìjíríà pẹ̀lú wa wọn ṣe wọ́n wọn rí wa bí ọmọ Nàìjíríà wọ́n rí wa bí ẹ tó wá yálégbé lọ́wọ́ wọn whereas ibi kan ò jù bí ẹrú kan kì í ṣe ìjọ kan kì í ṣe ẹrú ìjọ kan ló yẹ ká jọ ló yẹ láti ń gbọ́ tẹ́lẹ̀ ṣé dandan ni ká wá ṣẹrú ara wa lẹ́fún yín láti máa dúnkokò mọ́ president of the nation pé if if he there moves those departments to Lagos nítorí pé Lagos state ò kì í ṣe northern state tó bá jẹ́ pé ó ní kóun move ẹ̀ from from Abuja to Kaduna or to Zaria or to Kano ẹ̀ ní sọ̀rọ̀ ẹ ló wà òkè but orí ipò ti jẹ́ Lagos state you people started shouting you started fomenting nonsense from your mouth imagine northern elders forum wọ́n wá tún wá ń foríkorí wọ́n sọ fún Tinubu pé kó gbàgbé ìbò north ní twenty twenty is it true we are not the one Nigeria never it is critically clear to us that you northerners we are not Nigeria from your part à ń ṣe one Nigeria àwọn ọ̀gbà tẹ̀ ń wà tí ń tẹ̀ ń sọ lẹ́nu yìí ń fi hàn wá wípé lóòótọ́ lóòótọ́ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wa nílẹ̀ yorùbá ilẹ̀ haúsá àti àbí ilẹ̀ yíbò àti ilẹ̀ yorùbá wa south generally ẹ̀ rí wa bí èèyàn ẹ̀ nífẹ̀ẹ́ wa ẹ̀ rí wa pé àjọ equal ni you don't measure us with the same standard yastik tẹ fi ń wọn tàwọn northerners ọ̀tọ̀ ló ṣe jẹ́ pé long range rule tẹ́ ẹ ní ìyàlẹ́ fi ń jẹ wá nàìjíríà ẹ fi da nàìjíríà rù sí ni. ẹ lọ wo gbogbo àwọn tó da nàìjíríà rú during the regime of northerners ni gbogbo ẹ máa ń dàrú so far during their regime àwọn náà ni wọ́n dẹ̀ fa insecurity nàìjíríà sọmọ ibo ló da nàìjíríà rú ni sọmọ ibo ló gbé bọ́ ló pa àwọn èèyàn kiri ni ṣebí sọ rìsọ́tà ti fẹ̀ tìkan táwọn náà ti ṣe fún wọn ló sọ wọ́n dẹ ní gbébọn kiri ló sọ Nnamdi Kanu dẹ dìde àwọn ò bá ṣe òdodo kí wọ́n ṣe equal láàrin ìwà kan treat wa equally ni bí èèyàn kan bá wa bí ẹranko irú àwọn Nnamdi Kanu ya dìde irú àwọn Gowon dìde kí wọ́n fẹ́ dìde fún when everything is going peacefully táwọn èèyàn tó wà lóyìnbó lè wọlé wá tí ò sí kankan ìdúnkokò mọ́ ni kankan tó máa mú wọn ṣé irú àwọn Nnamdi Kanu á dìde irú Gowon á dìde kí wọ́n fẹ́ dìde fún fún kíni bọ́n bá tiẹ̀ àwọn èèyàn sọ pọ́ńdà lúrú ni wọ́n àrẹ́sì wọn But these people rise up, they stood up against the insurgency, against against the inhuman treatment látọ̀dọ̀ ẹ̀yin northerners sí wa. Ẹ̀rí wa bí o bí ẹranko, ẹ̀rí wa bí bíbá àti ẹ̀ṣẹ̀yàn, ẹ̀rí wa bí ẹni tó jẹ́rú sí yín. Ẹ kó gbogbo ohun ní Nàìjíríà, ẹ lọ náà tì nìkan. To the extent that ibi tí gbogbo ayé fọwọ́ sí. Si tí wọ́n gbé independence fún wa pé ibi ni kó máa jẹ́ capital nàìjíríà northern people yìí náà ló dìde ni wọ́n gbé lọ nọ́ọ̀tì láàrin ara yín lẹ́gbẹ́ kúrò lẹ́kọ̀ọ́ yorùbá did not say anything kó ṣe nọ́ọ̀tì ni eh, capital nàìjíríà wà tẹ́lẹ̀ tán fẹ́ gbé wá south wéèpà wàhálà àti ṣẹlẹ̀ ti pẹ́ gan ojú àwa southerners ojú wa ò tètè la o ojú ọ̀nà northerners yẹn ti là ti pẹ́ gan o defence headquarter ẹgbẹ́ gbáwó ó dàbújá ìtòwà Kaduna wà ń bẹ̀ gbogbo anything military ẹ kó lọ north gbogbo ọrọ̀ ajé nàìjíríà ó concentrate sí north ẹ̀tọ́ ṣé north nìkan ló wà nàìjíríà ni ṣebí six geopolitical zones náà pè wá why ti preferential treatment wá wà fún ẹyọ mẹ́ta tẹ́ ẹ dá mẹ́ta sí south south south east south west ẹ dá wá sí. Si north central middle middle north àbí kìnnì kan north ẹ kóra yín tọ́hún yẹn ẹ̀ ń ṣe preferential treatment fúnra yín lọ́hùn. àbáwọ́ ṣe rú nàìjíríà ni àbáwọn ọmọ tiwa ń ṣọmọ ṣé wọn lẹ́tọ̀ọ́ sí láti wà employed ni tó bá gbẹ́rù department àwọn department yẹn wá sí àwọn ọmọ wa lè apply wọn lè wọṣẹ́ àwọn ọmọ alófẹsẹ̀ gba geography kiri yẹn pẹ̀lú graduate tí wọ́n jẹ́ most of them have masters most of them have phd One person ní kiri ni wọ́n ò ní ṣẹ́ṣe àwọn tó máa jápajàpa àwọn tó ní brain in for their their they into crimes different crimes in the south yet ẹ tún jẹ́ ká gbádùn àwọn ẹ tún lọ dé àwọn fúlàní sí wa wọ́n jí wa gbé kí lè ṣe wa and you are telling us we are one Nigeria you elite people you should think the northern forum are killing this country i'm telling you there are demons in this country they should be proscribed wọn ò promote unity rárá disunity ni wọ́n fi northern elders forum wọn yẹn promote and i wouldn't blame them kí ló dé táwa náà ní southern western eh, eh, western elders forum kí ló dé táwa náà ní kọ́ máa ka táǹtọ́ bá sọ torí báwọn àwọn tí wọ́n jẹ́ dà sí tiwa alájẹgbárùn alájẹbọ́kọ̀ ni wọ́n yà they don't want to care about their region ọba àpamọ́ tán ọba kù tán ọba chíìtì wọn ọba cháàtì wọn káwọn sá ti máa rówó ó làwọn tó gbọ́n tí wọ́n tí wọ́n fìmọ̀ ṣọ̀kan ó lẹ́rí tí wọ́n chance wa yìí ni wọ́n treat wa bí ẹranko are we fools ẹ̀yin tẹ́ bá bá wọn sọ wọ́n nàìjíríà irọ́ tó tóbi we are never one we are not one northerners has proven to us they are they are proving it presently with this their attitude àwọn wa wọn ti fi hàn wá wípé láyé we are never one Nigeria à ń ṣe one Nigeria o irọ́ tó tóbi ni àwọn northerners ń pa o tá a bá jẹ́wọ́ nàìjíríà ni they will never see anything lórí pé wọ́n fẹ́ department náà fẹ́ move wọ́n sọ pé wọ́n fẹ́ move gbogbo central bank the department náà fẹ́ move ní federal airport authority wọ́n sọ fún wọ́n sọ pé wọ́n fẹ́ move gbogbo eh, airport authority national national airport international airport ní nàìjíríà ni tó fojú hàn tó jẹ́ pé the busiest in nàìjíríà níbo ló wà kì í ṣe èkó ni níbo ló yẹ kẹ́ kọ́ta fan wà kì í ṣe Lagos state ni wọ́n gbé kó pa wọ́n gbé lọ north wọ́n gbé lọ wọ́n gbé lọ Àbújá no wonder tí wọ́n jàjà yan for the first time tí wọ́n yan ọmọ south south wípé kó wá lọ ṣe kó wá lọ ṣe chairman Àbújá kó wá lọ ṣe eh, eh, minister for federal capital territory táwọn náà ti yarí nígbà tó kọ́kọ́ yan yẹn sọ Wike wọ́n ní kò ṣẹlẹ̀ read the history pé kí wọ́n yan kán yan non-northerners as federal capital territory uh, minister páwọn ò gbà imagine are we not one Nigeria bẹ́ẹ̀ ṣe ń claim kí ni ìyàtọ̀ ìyẹn sọ wípé àti gògóńgórí lọ́dọ̀ tìyín náà what is the difference is it not the same Nigeria are we not the same Nigeria ẹ kọ́kọ́ sọ yẹn lọ bìbà Tinubu jáwé lẹ́kọ̀ọ́ bọ́ tí kò dá yín lóhùn now he is planning to decongest the congested place ní ministry yẹn ní ní ní fan àti central bank and you are you are chatting you are ranting all over social media you should forget twenty twenty seven ṣẹ́yìn lẹ́gbẹ́ níbẹ̀ ni at the first instance ẹ ti wá wẹ̀dẹ̀ agbára yẹn tíra yín débi pé ẹni tẹ́ ẹ bá fẹ́ kó débẹ̀ ló máa débẹ̀ ẹ̀yin lọ́lọ́run ni this is a a clearing call for all the southerners ẹnu yín okò ló fà ó ló jẹ́ káwọn idiot yìí máa halẹ̀ mọ́ yín náà ẹnu yín ìbákò ní gbèsè ayé arígbó ṣe rí ẹnu yìí bá kò ìgbésí ayé ọmọ yẹn á rí bó ṣe rí northerners mélòó lẹ́rí tó jápa ẹ lọ bí wọ́n léèrè northerners mélòó ló kàwé tán tó lọ gun márúwá northerners mélòó ló kàwé tán tó ń bá wọn lọ gbọ̀kadà gbogbo àtẹ́bá rí nídìí àṣàbà àṣàbà náà pọ̀ kadà wọn gbogbo àtẹ́bá rí nídìí àṣàbà wọn ká kọ́kọ́ àwọn ìlítírẹ́tì wọn ni kódà tó fi mọ́ fáàmù àtẹ́bá rí fáàmù wọn tán dáko mi lè sọ odindi àwọn capital farms àwọn tó jẹ́ pé mechanized farming o tí wọ́n ṣe yẹn tí wọ́n fi tó tó jẹ́ agricultural economics on practice àwọn yẹn kọ́ bá àwọn fáàmù àrò kó jẹ́ àwọn tẹ́ máa bá bí àwọn tí ò kà kankan ni àwọn mechanized one lẹ́ máa bá àwọn tí wọ́n kàwé nú wọn gbogbo àwọn ọmọ wọn tó kàwé kó tí tó wáṣẹ́ kiri nú wọn kó tó rí ṣèbọ̀ frisent ẹnìkan sọ̀rọ̀ nínú àwọn olóṣèlú pé most of àwọn tí wọ́n gbà sí central bank àwọn ọmọ olóṣèlú ni ọ̀bọ olóṣèlú bo ọ̀bọ olóṣèlú north ẹ lọ ka gbogbo presidency Nigeria so far ẹ wo ìran wo ló pọ̀ jù northerners ni ṣẹ́rú la jẹ́ ni ṣẹ́rú ẹrú yín la jẹ́ ni ní north ẹrú yín la jẹ́ tó fi jẹ́ pé ìjọba ò gbọ́dọ̀ sọ kankan ilẹ̀ bá máa fẹ́ jẹ gàba even kó má ṣe ìran yín ló wà ńbẹ̀ ẹ̀yin lẹ́ bá máa fẹ́ kọ̀ǹtù ẹ̀ ntẹ́ ẹ bá fẹ́ lẹ́ máa fẹ́ kó ṣe ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ kó sọ ló máa sọ. kí ló ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Satanas tẹ́ lajúlẹ̀ tẹ́ ń wòran can't you people talk are we are we are we slaves in our own father's land that is why that means of everybody kúkú pín náà tó bá jẹ́ pé náà ti máa máa pariwo lé wa lórí wọn máa jẹ gàba ni let everybody catch ṣíẹ̀ ọdún méjì tá a bá pín bóyá wọn ò ní jìyà lọ́dọ̀ wọn bóyá wọn ní sọ́fà gidi kódà wá sọ̀rọ̀ rin kì í sọ́fà nìkan ṣe àrídì ni wọ́n ní àbárídì náà ń pè wá ni but I wouldn't blame them ṣe bá láwọn tó kàwé lọ́dọ̀ wa ṣe láwọn tí wọ́n wà nípò kí ni gbogbo wọn ṣe sí ṣe bá ń fetí gbọ́n tó ń ṣẹlẹ̀ yìí kí ni wọ́n ṣe sí. I too sure Tinubu will find himself in dodgeo oníkan ló máa darí rẹ̀ mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà wọ́n máa change mind wọn gbogbo tó lóun fẹ́ ṣe ẹ̀kọ́ dédé nípa lóun ti change ẹ̀ òun ò gbé lọ mọ́ ni nígbà tó bá dé alẹ́ mọ́. But bọ̀tọ́ bá yẹ bó ṣe sọ yẹn kẹ́yìn elders ẹ̀yin ẹ̀yin southern elders forum náà kẹ́yìn náà dìde kẹ́ẹ̀ká tá wọn bẹ̀ ni would they talk but bó kọ̀ràn yẹn ọ̀tẹ̀ ọ̀tẹ̀ la máa máa jọ bá kiri síra wa ìjẹlẹ ni lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ máa dìde lẹ máa lọ support wọn bẹ̀ at the detriment of your own brothers nígbà tí irú Payọ̀ Adébánjọ tí irú bàbá yẹn dìde tó ń tó ń ègé sílẹ̀ Yorùbá àtàwọn mí àtàwọn mí àtàwọn mí bẹ́ẹ̀ náà ọ̀nà dàkọ́rọ̀kọ́rọ̀ yanjú lẹ̀ yorùbá gbogbo yíyẹn ní kẹ́ ẹ̀ dìde náà ẹ̀yin ní kẹ́ ẹ̀ dìde kẹ́ ẹ̀ pawọ́pọ̀ tí northern nether sọ̀rọ̀ bá lè pawọ́pọ̀ kí ló ṣe ẹ̀yin tẹ́ wà ní south south west ẹ̀yin náà lè pawọ́pọ̀ èèyàn ló ń fẹ́ gbé nǹkan wá sẹ́kọ̀ọ́ ṣé tó bá gbé wá sáwọn ọmọ wa ò ní ríṣẹ́ ṣe at least wọ́n á sàgbọ́ ọmọ wa ti ṣẹ́ bẹ́ẹ̀ kò sọ pé òun fẹ́ gbé gbogbo didi central bank wa tó bá lóun fẹ́ gbé didi central bank wa kọ́ ẹni ẹni ẹni kọ́kọ́ lọ lè dànù kó látò rock ẹ́ torí pé ó ti jọmọ yorùbá ìtí ìtí nọ́tà ẹgbẹ́ yìí ò lè ṣe láéláé àní wọ́n débẹ̀ wọ́n dẹ̀ kó gbogbo nǹkan lọ wọ́n kó gbogbo nǹkan lọ sàbújá wọ́n kó gbogbo nǹkan lọ àárín náà ti ẹgbẹ́ defence Nigeria Defence Academy ó wà ní NDA ó wà Kaduna commander staff college jaji tó wà kaduna anything military kaduna kano ibẹ̀ lẹ́ kó gbogbo wọn even navy naval headquarter tó yẹ kó wà south south tó dáwọn gangan ló lómi àwọn kan ni wọ́n lómi wọ́n kó lọ wọ́n kó lọ wọ́n kó lọ àbújá kò síbi tó yẹ kí federal airport authority wà kí headquarter wọn wà bí òun ṣe kò because the busiest international airport Lagos State ló ní common department ọ̀nà fẹ́ gbé wá o làwọn northerners ń pariwo lórí burúkú tó pa yìí gbogbo wa dẹ̀ lajúlẹ̀ àdẹ̀wò wọn àwa ń pariwo wọn náà we are one in Nigeria wọn máa wọn máa ṣe jíǹgù rọ wọn máa fi tàn wá jẹ wọn fi búrẹ́dì kò yín látà ọbẹ̀ jẹ ẹ̀yìn olóṣèlú náà gbàtọ̀ wọn inú yín ń dùn ẹ̀ sọ pé wọ́n Nàìjíríà how are we one Nigeria how tell me if it is true we are one Nigeria irú statement yìí ó yẹ kí wọ́n lọ gbé gbogbo àwọn northern elders forum yẹn ni kọ́ ní kí náà ṣe kọ́ náà da Nàìjíríà rú but ẹ máa wo tó máa padà ṣẹlẹ̀ fún wọn láti láti máa sọ raw statement jáde Tinubu gan nígbà tóun náà nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ lose his second term ó ní kó dá stòdì àtún ẹ wo ibi tá a bára wa ẹ wo ibi tá a bá yé jẹ́ dé ẹ omi tá a bára wa lójú jẹ́ dé ní south ẹ jẹ́ kàrọ̀ yẹn délẹ̀ wọ́n ní the forum also wants Tinubu against relocating certain departments of the Central Bank of Nigeria CBN and the Federal Airport Authority of Nigeria FAN from Abuja to Lagos or any part of the southern region of the country you can see what I just said or any part any southern part So they are telling us we Southerners, we don't deserve any good thing at all. Or any Southern part. Sahara reporter ni o, èmi kọ́ ni mo kọ́ o. Òun rè o. Inú Sahara reporter ni mo ti gbé o. This is Sahara reporter. Ọ̀dọ̀ wọn ni mo ti gbé news yìí o. Sowore ló ni Sahara reporter. And Sowore kò sí ìtọ́kọ Sowore pẹ̀lú Yorùbá nation so kábà sọ pé lára ọmọ yorùbá nation ló lọ rárá look at that statement and any part of southern wọn ò fẹ́ àwọn ò fẹ́ rí rárá ni àwọn ò fẹ́ rí what is our problem the northern the the, the southerners we should wake up from our slumber the slumbering is too much is too much pàápàá àti ń tòrùgbẹ́jú àti ń sùn àrùn ọrùn ó yẹ ká ti rẹ́ni tó máa dìde nínú àwọn elite tó ti máa kó ọ̀rọ̀ yìí sí àwọn northern elders forum yìí lẹ́nu ah. from any eh, from Lagos to uh, from Abuja to Lagos or any part of the southern region of the country or any part of the southern region that is to say gbogbo tó jẹ́ south ah deserve good things ọmọ ọ̀dọ̀ la jẹ́ fáwọn northerners that is what they are insinuating that is their insinuation that is what they are telling us. ẹ jẹ́ máa ká lọ the Katsina Elders Forum has threatened that President Bola Tinubu will be risking his chances in the 2027 general election if he dares to relocate critical national infrastructure to Lagos State. The forum also warned, warned Tinubu against relocating certain departments of the Central Bank of Nigeria and Federal Airport Authority of Nigeria FAN from Abuja to Lagos or any part of the southern region of the country. <laughs> oh God. The forum always also accused the Minister of the Federal Capital Territory, Nyesom Wike, of deploying all tactics to infiltrate Abuja with kidnappers to fight tune the federal government plan of relocating such projects. The secretary of the forum, Aliyu Muhammad, on Wednesday evening, while briefing journalists on the forum's forum's resolution after a closed-door meeting, said the relocation move was was a pre premeditated attempt to cripple the socio-economic activities of the northern region ìyẹn ló kun àwọn ìyẹn ló kun àwọn so relocating all those companies all those national monuments it is improving and it is increasing their own economy socio-economic in their north and at the detriment of we in the south they knew that it has crippled all our own socio-economy relocating some part of this to to win to to win the southerners it will ginger our whole social economy they don't want our whole social economy to be at par with their own wọn ò fẹ́ ká measure the same level you can see their plan you can see what they are where they are coming from you can see what is paining them relocating the the department ordinary department not the whole uh, uh, uh, association or the, so, the, the, the whole organization down to the south i could couldn't imagine níbi tá a wà yìí a ní eh, computer department it a ní production department àwa la produce àwa tá a jókòó present a ní news a dẹ̀ láwọn tó jẹ́ àwọn domestic staff àwọn tó máa gbálẹ̀ tó máa ṣe kinní kan ní kéèyàn kan wá wò pé ah, ọ́fíìsì gbogbo ẹ̀tẹ́ kó sójú kan àti lọ ra bòmí àti níbò mí ẹ jẹ́ káwọn ọ́fíìsì àwọn tí wọ́n tó jẹ́ ẹ́dítọ̀ ẹ jẹ́ káfíìsì wọn wà níbẹ̀ káwọn kan máa wá yàrí pé láéláé just under a department náà ní kó múfù lọ sí new site káwọn kan máa wá yàrí pé láéláé ẹ̀hó máa balẹ̀ jẹ́ ẹ̀hó máa ba kíní kan jẹ́ what is your problem? They are not saying they should relocate the whole central bank to the south. They are not saying they should relocate the whole farm to the south. They are saying some departments tó ti wà congested they should decongest them by relocating them down to Lagos ibi tó ti kó wọn wá tẹ́lẹ̀. These people these these departments were were located at Lagos before. They said they should relocate them back to Lagos kí bẹ́ẹ̀ lè wà decongested ẹ̀ ń pariwo wèrè ẹ̀ ń pariwo orí burúkú tó bá yín ó máa bà the social economy there? what is socio economy are you telling me what nonsense is socio economy of the northerners torí pé àwọn ọmọ yín ni wọ́n kó síbẹ̀ ní kẹsùn tọrọ torí pé gbogbo department yẹn pátá were occupied by your children ni wọ́n ṣe wáṣẹ́ kan tó rí i kan tó graduate ẹ̀ ti mọ̀ pọ̀ ọmọ táǹkò la máa fi síbí kíyẹn tó ṣe tán ọmọ gbogbo bírí ló máa lọ bẹ̀ yẹn ohun tẹ́ fi ń ṣe nìyẹn akudu imadi Katsina Elders Forum àwọn aláìmoore olórí kórì yẹn Katsina ni ọmọ ọmọ ọmọ Katsina ni Buhari o Tinubu ìlú ṣe bí Buhari ṣe di president o tó yẹ kí Katsina má tiẹ̀ moore kó tún máa sọ̀rọ̀ láyé wọn mọ́ gbogbo Yorùbá against Tinubu torí Buhari tó yẹ kó tọ́ sáwọn náà tọ́ sáwọn náà tọ́ sáwọn náà Katsina káwọn náà sọ̀rọ̀ bí o gba ayé bá sọ̀rọ̀ ṣe ló yẹ pa ni wọ́n pé ẹ àwọn ò tọ́ bẹ́ẹ̀ o bọ́ nítorí wípé wọn ò rí àwa southerners bíi bíi ìran wọ́n rí wa bíi ìran ẹranko àwọn wèrè tí ò raṣọ wọ̀ lánàá yìí o tó jẹ́ pé tinú ẹ̀yìn Awólọ́wọ̀ ló lọ ń raṣọ fún wọn ẹjọ́ wọn kọ́ o Yorùbá ló làwọn lójú o. òré ẹ̀rí tó dà báyìí ìka tá fi gé wọn tó fi fún wọn lóúnjẹ náà ń jẹjẹ yìí o mo wá fẹ́ bẹ̀yìn president Tinubu nothing will happen twenty twenty seven sure fún yín bọ́lá ń bá kọ́ tó bá wà ní àkọọ́lẹ̀ yín Quran ní kúlílá húmọ̀ mọ́líkà lìmúlìkì tú tíhìlì múlíkà mọ́ntàṣà wàtànísù múlíkà mi mọ́ntàṣà wàtúkísù mọ́ntàṣà wàtúzílù mọ́ntàṣà bí adìkalẹ̀ hairu ìnàkà alákùlẹ̀ ṣe ìkọ̀dẹ̀ ọlọ́run lọ́ba tó ń fọba jẹ lọ́ba tó ń rọba lóyè ẹni ọlọ́run bá fi síbẹ̀ ló máa dúró bẹ́ẹ̀ ní tọ́lọ́run ò fi síbẹ̀ á kú òbẹ̀ ní kò tí ẹ̀ ní débẹ̀ kódà kò ní gbó ohun ẹ̀ ọ̀lẹ́ ní gbogbo northerners mẹ́tàlá bàbá bàbá wọn ò lè yọ yín ọgbọ́n wọn ò lè fi yín síbẹ̀ ọlọ́run ní kẹ́ ẹ dúró tì do whatever you want to do there is nothing will happen to you inshallah I couldn't imagine I couldn't imagine that effrontery I couldn't imagine that confidence in them if you dare try it ojú àtìyìn ni ẹ eh, ẹ kábàámọ̀ bọ̀ ni ẹ̀yin ọmọ mọ́là ẹ̀yin ọmọ fúlàní òṣì ẹ̀yin ọmọ ọmọ ọmọ malu. ìwà màálù náà lẹ́kú wáyé yín wá wù and I wouldn't blame them wọ́n ti doge wọ́n ti pọ́n wọn lẹ́yìn wọ́n ti wá doge tán lẹ́nì àwọn náà wá lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ ráyé wa báyìí ta níta ẹ̀yin ọba wa yóò bì ojú tìyìn báyìí ẹ̀ ríran o ẹ̀. Eh? ẹ ríran wẹ ẹ̀rí bọ́n ṣe ń payín lóko bọ́n ṣe ń halẹ̀ mọ́ ọmọ yín kiri ẹ lẹ́nu ọ̀rọ̀ mọ́lẹ̀ Yorùbá ó mà ṣe o ó ṣe fúnra yìí ó ṣe fúnra Yorùbá yìí ó ṣe fún yín ẹ ojú tì yín ẹ ríran wò ẹ wo bọ́n ṣe ń halẹ̀ mọ́ yín àwọn àwọn elders tí wọn làwọn kóra wọn jọ tán náà halẹ̀ yẹn ẹ̀yin elders tí wa patílẹ̀ lọ kiri ẹ lọ́ọ́ ṣe mc birthday kiri èmi ò gbọ́ rí odindi ọba first class ọba tó lọ́ọ́ ṣe mc ní party first class olórí ọba gbogbo clan olórí ọba àràn kan oná vhmc ètò yẹ kó wà lórí àga gúnwà ó tẹ̀ ti lọ kí ló fẹ́ lọ ṣe ẹ́ individual pé wọ́n sí party wọn á lọ ìtọ́ pé wọ́n sí gan wá yọjú wọ́n máa dìde fáwọn èèyàn lórí iṣẹ́ àwọn ọ̀mọ́pò yẹn mọ́ kò dẹ̀ sí bá ṣe máa gbágbádá wọ ọmọdé kò lè ṣàìsí ẹ ẹ́ òun náà ni olóńgbà gbogbo yín dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe dà báyìí ẹ wo mọ́ ṣe halẹ̀ mọ́ yín elders forum ti wọn wọn túnlẹ̀ ti wọn ṣe àwọn protect integrity kẹ́gbì kékeré báyìí tó ta sí wọn ẹ ti rí wọn wá ti sọ̀rọ̀ àìmọye ẹ̀gbin ló ta láwa lórí àwọn ọmọ wa ẹ̀mọye ọmọ tó wà captive ìkọlà ń tọrọ owó fún yìí ọmọ Yorùbá ni o ìtọ́sẹ̀ rìlíìsì tó ti pa nínú àwọn ọmọ ẹ̀yẹ Yorùbá ni o <laughs> kílẹ̀ abẹ́ ṣe sí ẹ̀ àbí náà Fúlàní kan ṣo ìdí náà tánàsì kan ṣo iná ló pa wá lóko náà náà halẹ̀ mọ́ wá kiri òun náà sọ pé gbogbo tó jẹ́ south wọn gbọ́dọ̀ gbé nǹkan wá bẹ̀ yẹn ẹ ráyè wa báyìí ẹ ẹ̀rín tó sọ wá dà ẹ̀rín pò tá a wà báyìí ẹ jẹ́ máa kà lọ. wọ́n ní Mohammed said the contractor of the of the refurbished airport res airport rescue and firefighting vehicles vehicles project of the Umaru Musa Yar'Adua International Airport wrote to the Minister of Aviation and Aerospace, Festus Keyamo, demanding its relocation for flimsy, for flimsy reasons. According to him, President Tinubu was being ill-advised by those, those if he termed enemies of Nigeria who did not want the unity of the country to relocate the Katsina Airport project, CBN department, and farm to the southern part of the country. Mohammed was quoted as saying, Therefore, we are warning Mr. Bola Ahmed Tinubu as long as he is interested in coming back in 2027 as as long as okay as long as he is interested in the vote of the northerners to reverse those unconstitutional decisions whoever is advising him to take such decisions is an enemy of the country such a person is not interested in the Nigeria project and the north is not afraid of telling Tinubu to his face that we are not ready to relocate him in to re-elect him in 2027 once he start moving all these critical departments to Lagos. Mohammed also alleged that the FCT minister is inviting the Israelites, the Israelis, to come and provide security to Abuja. We have never known anything like kidnapping in Abuja until Wike came into, into Abuja as a minister wọ́n ti gbàgbé òkun rọ́mọ̀ ní yín sá ẹ rántí last year táwọn mínísítà yìí sá lọ àwọn sẹ́nẹ́tọ̀ radas tí wọ́n sá lọ àti Buhari náà ló máa wà bẹ́ẹ̀ gbà yẹn ẹjẹ́ a máa bọ̀ eléyìí ò lọ́rọ̀. He therefore charged President Tinubu to focus on tackling the myriad of security challenges visiting the north rather than relocating economy boosting projects from the region to other parts of the country. He said that despite the insecurity situation in the north, Tinubu is not making any effort to curb the insecurity and is moving all these departments. Kaduna Elders Forum has threatened that President Bola Tinubu will be risking his chances. Okay, me too lele. So, this is what we had and this is what I saw inú mi ru báyìí ni nígbà tí mo ka write up yẹn inú mi ru ṣé ẹ bá wọn wíṣá ebú àlọtaun àbọ̀tànà ẹ̀ ni bá a bá bá a bá bá àwọn bá a bá bẹ́ràn wí ẹ̀jẹ̀ á bẹ́ràn náà wí wọ́n ti rí wa bẹ́ẹ̀ ni wọ́n ti rí pé Tinubu ìsọ̀nìṣò àwọn náà tó àwọn southerners àlẹ́nu ọ̀rọ̀ báwọn bá halẹ̀ mọ́ wọn sìn kíá ni ìbàjẹ́ pé ìbàjẹ́ pé káwa náà ká ṣera wa lọ́kàn nílẹ̀ Yorùbá kókó jẹ́ kó rí one decision la dúró lé tó bá ṣe ń gbé wá káwa náà máa jù fún wọn wọ́n ti panu wọn mọ́ tàbí kó jẹ́ pé wọ́n ṣe gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ yẹn wá kẹfì bọ̀ká ti ráwọn tó tó abẹnu gan kí wọ́n ti dá wọn lóhùn pé ẹ má bà Nàìjíríà jẹ́ o ìkan náà ni gbogbo wa o kí ni ìyàtọ̀ Lagos State àtàbújá kò sí yàtọ̀ o kọ́ndì kọ́njẹ́sì kí wọ́n gbé lọ sí èkó kó sí tó burú nú ẹ̀ o ká ti ráwọn tó dá wọn lóhùn bẹ́ẹ̀ ni wọ́n á ti panu mọ́ bọ̀tán ti mọ̀ pé táwọn bá halẹ̀ àwọn bá wa ẹ̀rìn náà máa rí patí náà láyè àwọn tó jẹ́ lówó inú wa kan ṣe patí kan jòkù kan lẹ́yìn òkú padà ló kún àwọn wọn ibo ibo oh god gbogbo ọrọ̀ ajé region wa ibo nìkan ló wà díẹ̀ tó control ẹ lọ sí any state ẹ wo big big big big businesses tó wà lẹ́ni state igbos lẹ́ máa bá ń bẹ̀ come to Ogun state àwọn igbos ni wọ́n dominate seventy ninety percent àwọn tó jẹ́ pé private businesses tó jẹ́ individual ló ní the biggest tiles merchant ní Abẹ́òkúta lẹ́ni Igbo ni the biggest uh, plumbing materials ní Abẹ́òkúta lẹ́nì Ìgbò ni even building materials generally gbogbo tó fi ń kọ́lé ẹ tó jẹ́ the biggest merchant ẹ̀ lábẹ́òkúta lẹ́nì Ìgbò ni ìkìdá àwọn Ìgbò lẹ́ máa bá ń bẹ̀ káàkiri káàkiri wọ́n gbà yẹn mọ́ wa lọ́wọ́ àwa ta kódà títí mọ́ nǹkan tó jẹ oúnjẹ kódà láàrin street àwọn wo ni wọ́n wà ní ìtajà àtàrà ìsìn àtẹ̀wá ẹ lọ wà ń street ilẹ̀ yorùbá kiri àwọn yìí bò lẹ́ máa bá ń bẹ̀ tí yorùbá lọ gba àwìn lọ́wọ́ wọn so who's fault kí làwọn tí wá ń ṣe ṣe báwọn náà kàpé ṣe bó lórí làwọn náà kí ló ń fo lórí wọn ṣe pásítọ̀ Tibetan ti sọ̀rọ̀ yẹn tán ó ti ka gbogbo wọn ní most of them màmá wọn Ìgbò ni wọn ọ̀rọ̀ ṣe sọ́n fìtílà fìtínà bá kú mo sì máa lọ wọ́rọ̀ pásítọ̀ Tibetan yẹn jáde tí màá plé ẹ̀jọ́ kan kárì máa gbé wá fún wa láìpẹ́ yìí gbogbo wọn ló kà bàbá kínní kan bàbá kínní kan most of them Igbo Igbo Igbo nìyá wọn so wọn lẹ́nu ọ̀rọ̀ wọn ní ẹnu ọ̀rọ̀ rárá ẹ wo bọ́rọ̀ ṣe rí ẹ wo dúlẹ̀ ẹ wo ẹnu ọkọ́ ẹ. Eh? àwọn àtọ̀húnríwà tó wá ń pa wá lóko tó ń dúnkokò wọn wá ń bí wọ́n bà socio economy àwọn jẹ́ wọ́n bà kinní kan jẹ́ àwọn fúlàní tó wá ń gbà tó tó ń da àwọn oko tiwa rú táwọn ẹ̀dá sọ̀rọ̀ òun ti wá sọ̀rọ̀ ni ọ̀hún lè sọ̀rọ̀ ńgbà tó ń ráyè òde àtúbìsì kí náà bísí lè lórí wọ́n ṣe patí wọ́n pè wọ́n sí occasion kiri ọ̀nà ìrówó tó tówó bá ti wọnú àpò wọn di àbísí the total time ẹ bá sọ̀rọ̀ hun wọn bá lù yín pa hun tọ́wọ́ wọn bá pa yín tọ́ they are less concerned it doesn't it doesn't freak them at all no wonder tí kan nu wa náà tún lọ national tv tó tún lọ defend àwọn fúlàní bẹ́ẹ̀ ni a former senator wọ́n lọ defend àwọn fúlàní pé àwọn fúlàní tó jáwé èèyàn gbé yẹn reprisal attack náà fi ṣe that is resultant effect because ó ti pẹ́ gan tí wọ́n ti ń tí wọ́n ti ń jí wọn gbé ẹ tí wọ́n ti ń ṣe kinní kan fún wọn tí nítorí pé one they are not educated wọn kàwé ló fà he was justifying pé wọ́n jiyàn gbé Yorùbá man justifying the Fulanis that are kidnapping us mo wo fídíò tiwọn náà orí mi tanná lẹ́nu orí mi tanná lẹ́nu ok ẹ jẹ́ kà fún wa yorùbá man máa play video yẹn o kò sí pé bóyá nìkan bẹ nìkan lórúkọ jẹ́ òun rèé o fúlàní they don't have an education they don't have anything in life they are being oppressed ta ló sọ bẹ́ẹ̀ senator shitu wọ́n nítorí ẹ̀ làwọn fúlàní ṣe ń jí wa gbé wọ́n ní wọ́n feel oppressed ni wọ́n nítorí pé wọ́n ti rora wọn pé wọn àwọn ò ní kankan láyé wọn ò lè education wọn ò lè anything kódà wọ́n tún sọ fún federal government kó sọ education dọ̀fẹ̀ compulsory so that pé àwọn ẹbí wọn wọ́n á lè máa rán wọn ní school àwọn bàbá àtìyá wọn máa rán wọn ní school tó bá ti wẹ̀ educated wọn ní máa fi ṣìtẹ̀ wọn ní máa jáwọn èèyàn gbé a Yorùbá man justifying Fulani kidnapping the, the Yorùbás and the Nigerians entirely bó bá máa tọ́ sẹ́nìkẹ́ni northerners wọn ló yẹ kó máa sọ̀rọ̀ ẹ̀ kó tọ́ sí yorùbá àwọn èèyàn jí wọn gbé àtọrọ owó fáwọn tán jí gbé ẹ̀yìn bọ́ sí national tv ẹ̀ ń justify illicit of ń gbéyàn i was shocked to my marrow when i watch that video máa play video yẹn fún wa gbọ́ whatever reason tẹ́ bá fi sọ bẹ́ẹ̀ sà kò yẹ kí irú ọ̀rọ̀ yẹn bọ́ lẹ́nu yín i am too sorry to say that. wọ́n ní in an interview with channels Adebayo Shitu the former minister of communication asserted that the Fulanis lack access to education and opportunities in life asserting that they face oppression with due respect Shitu argued that the current security challenges stem from the Fulani perceptions of unjust acquisition and implement, impl imprisonment unjust acquisition and imprisonment leading to a prolonged sense of rebellion, emphasizing the human aspect of the crisis he pointed out that some Fulanis lacking education and opportunities resort to living in the forest as a response to oppression who is oppressing them sir who oppress them who did all this ṣe báwọn fúlàní ẹgbẹ́ wọn ni ṣe báwọn tí wọ́n ń rúlu wa tán jẹ́ northerners náà ni ṣé yẹn ló wá jẹ́ kí kí ààyè eh, buhari lọ kó wọn wá láti unknown area pé kí wọ́n máa wá kidnap àwọn èèyàn kí wọ́n máa pa àwọn èèyàn at will kí wọ́n máa gba ránsọ́ọ̀mù tí ò ṣe é gbọ́ sétí kí wọ́n ní dandan àfi kóbi lọ wá one hundred million wá kó tó gba ọmọ ẹ̀ kó tó free ọmọ ẹ̀ is that why they are doing all this? Is that why they go into crimes? Is that why they are carrying big, big, big ammunition? Are you justifying it that it is because they were they feel oppressed, they feel suppressed, they feel oppressed? That was why they are doing all this. Ni wọ́n ṣe ń gbẹ̀mí àwọn èèyàn láìrò tẹ́lẹ̀. Ni wọ́n ṣe sọ aya dá láìlọ́kọ, ni wọ́n ṣe sọ ọkọ dá láìláya, tọ́sí àwọn ọmọ dá láìlóbìí. Sáà, kódà, òtún gbà mí tí gan nígbà tí mo wo fídíò yẹn sáà ah ó bà mí gan ó bà mí ibi tí ò dá wọ́n ti sọ dáadáa bọ̀ wọ́n tún sọ dáadáa lẹ́yìn ẹ̀ bọ̀tẹ́ ẹ ní klọ́ọ̀sì area yẹn ẹ sà ní kọ́ ẹ̀ dìtì ẹ̀ kó nínú nínú nínú interview yẹn sà kò ṣeé gbọ́ sétí ó bà mí nínú jẹ́ gan wọ́n tún try moderator yẹn ó tún try láti tún ẹ jẹ́ máa kà lọ he said I am told that what, uh, what aggravates the situation of this insecurity over the years is that the Fulanis believe they have been put in prison for a lot of things they, they believe they have not done at all. And these things has continued for decades. And they got to a stage where they felt a sense of revolution. That is also a human being for you. They don't have an education. They don't have anything in life. And they are being oppressed with due respect. That is why you find young people who decide to, to go and live in the bush because they have nothing to do and you are not talking of ten thousand people you are not talking of twenty thousand you are talking of hundreds of thousands Ma fi ma play video yẹn fún wa nísìn ma ní ká lọ wò tá a bá wo video yẹn eh, mo gbàgbé orúkọ moderator yẹn máa yẹn tún nígbà tí àwọn northern forum yẹn tí wọ́n ṣe meeting wọ́n sọ deliberate lórí àwọn reason tí security fi wà máa yẹn tún clear fún wọn yet eh, senator ìtúnṣe insist wípé àwọn Fulani feel oppressed ni wọ́n ṣe ń jí wa gbé he was justifying what these people were doing because that is how I interpret it the interpretation I gave to it was wọ́n ju justify ìwà táwọn arábí yẹn ń wù ní If it is not so, sir, I am stand to be corrected, sir. I will listen to your correction. But in tí mo rí yẹn, ibi tẹ́mi tá mẹ̀ sí nìyẹn, ibi tí mo tú sí, tí mo interpret ẹ̀ sí nìyẹn you are justifying the, the, the, the barbaric act of these people. So you are with them. So they are doing well. So it is it, is justifiable for them to do all this rubbish. Tí wọ́n ṣe láti máa jí wa gbé, bá mi play video yẹn, carry. Our late mentor and political leader in Land, Baba late Obafemi Awolowo once said, if you refuse to educate the children of the poor, they would ensure that your own children, who must have been well educated, cannot sleep with both their two eyes closed. You can the type of thing is that is happening in the northwest. You cannot find it in southwest because education has been given the right priority and it has been universalized. In the north, unfortunately, the situation is not the same. That is one. The second reason I am told, you know, which you know aggravates the situation of insecurity is that over the years, the Fulanis believe that what on the, the, whatever they do or do not do, their cattle are seized from them by the establishment, their wives are, are taken over, they are put in prison for, you know, a lot of things that they may not believe that they have done. And this thing has continued over decades. And they got to a stage where they felt, you know, a sense of rebellion. Well, that they are also human beings. They don't have education, they don't have anything to life. And they are being oppressed with due respect to those who must have been involved or who may think that what I'm saying would affect them directly or indirectly. So it's a kind of rebellion. That is why you find young people who decide to go and live in the bush, in the forest, because they have nothing doing. And these, you are not talking of 10,000 people, you are not talking of 20,000 people. They are in hundreds of thousands who do not see any hope in life, except that they want to take a pound of flesh on the rest of society. So I would think the starting point is for government, both at the national level, federal level, and the state level, is to impose or establish free education at all levels so that it becomes an offense for anybody to refuse to send his children to hmm. school. Just a moment. Because I mean, I have also, also said, yeah, you see, when you are fighting insecurity, remember that some innocent people are in the custody of these criminals. If you just, you know, think it is about a kinetic war, about a physical, you know, bombing, those who are victims of insecurity will also get bombed. I mean, you, you, I mean, there's a reference when Mr. Femi Adesina was here on the launch of his book, and I, I, I reference what you said about the style of leadership of Buhari. That just gives you an appointment, appointment, but he never even check on you. even have, if you don't, if you I, don't. But I have also stated with, with regard to insecurity that he did very well by liberating the all the local governments in the north which were then under Boko Haram. It, I mean, you, that's certainly. You, you're, not, you're not changing the, uh, the, the, fact that Buhari will give you responsibility and well, will never check he, on it. He, he gives responsibilities, but he's, he's not too, he, I mean, with due respect, he's not very effective in supervision. Administratively, I'm saying now. Mm. Not about the war. Of course, the, the war commanders are answerable to him, and I believe they were always holding you know, meetings with him to chart new courses and to make their demand. We have never heard of any complaint from the armed forces about they being, you know, shortchanged with regard to, you know, their requirements for the ongoing insecurity war. Senator, ẹ gbọ́ bàbá wa sẹ́nétọ̀ wa ọmọ Yorùbá wa àtàtà ntẹ́mi ntẹ́yìn náà bá rí sí ti bàbá yìí sọ ẹjọ́ ẹ bá mi interpret because interpretation tẹ́mi fún ni wípé bàbá yìí support àwọn fúlàní wọ́n justify wọn nípa burú tí wọ́n ṣe ìwà burú ni wọ́n wù ìmá jí wa gbé ìmá gbowó ńlá lọ́wọ́ wa and the funnest parties ayé ìgbà kan ló máa gbáwọn èèyàn tó máa béèrè two hundred thousand five hundred thousand wọ́n wá ti wá upgrade gan ojú wọn ti ràn ó lè ti wà lójú wọn débi wípé nísìnyí iye tí wọ́n béèrè tó kọjá làkàyè ẹ̀dá mi they are asking for hundred of millions now lọ one hundred million wá kó tó di pàbẹ̀ sí ní gba owó fún ọmọ yẹn at least wọ́n ti rí twenty fi twenty million bẹ̀ wọ́n gbà yẹn láyé ìgbà kan wọ́n ti fi wọ́n lẹ̀ with twenty million tọ́ntọ́n wọ́n ti fi wọ́n lẹ̀ but they insisted on collecting hundred million till now wọ́n fi wọ́n sílẹ̀ torí hundred million ò tí ì pè tá a bá hundred million yẹn pé ní yíyá yìí it means pé wọ́n máa wà ní captive till next year ìyẹn tó ọ̀bà bínú pa wọ́n dànù and someone is there in Yoruba land justifying that such such act that it is because they felt cheated it is because they they maltreated them unjustly it is because they were not educated wọn ò educated náà béèrè hundred wọ́n ṣe mọ yàtọ̀ láàrin hundred million àti ten million wọ́n ṣe mọ million mílíọ̀n yẹn kí náà bẹ́ẹ̀ fi ṣe ta ló ń bá wọn kápò náà gbé lọ and they are not educated how do they know who taught them how to operate those ammunitions if they are truly illiterate if it is true uh, illiterate ò lè operate àwọn àwọn ammunitions yẹn stark illiterate kò tó bẹ́ẹ̀ kó operate ẹ̀ àwọn ọ̀bọ̀n kan wà tó jẹ́ pé it is they are not meant for an illiterate those guys are well educated sir for your information they were well well well well educated university graduates wà láàrin wọn they were being used by some some set of people tí wọ́n wà nínú ìjọba ní nàìjíríà yìí tí wọ́n ti wà ní tọ́jọ́ former government tó wà ní former former uh, public office àtàwọn present ones wọ́n láwọn tí wọ́n ṣiṣẹ́ fún they were well educated wọ́n mọ̀ nǹkan tó ń ṣe kí lè ṣe wa kí la ṣe what have we done wrong what, what, what crime have we committed tí hatred yẹn wá fi tó yìí it is critically clear that these people hate the southerners hatred kún nǹkan tó ń ṣe wọ́n yìí hatred kún ń tó ń ṣe because right up tí mo kà tán yẹn ó ti fi hàn èmi pé the northerners does not like us tó bá bá wa rẹ́rìn wọ́n bá wa rẹ́rìn ni wọ́n like àwa satanas ẹ jẹ́ ń ṣe sáǹpù kan fún wa nínú ẹ̀sìn káfí lè mọ̀ pé wọ́n like wa tọmọ náà ti bá wọlé tó bá bá yín tẹ́ fẹ́ kíjàn mọ́ kò ní join yín tí ò bá ti ṣe northerners ló fẹ́ lead kò ní join yín ó dìgbẹ́ bá kitán kó tó kí tiẹ̀ wọn kíjàn mọ́ pẹ̀lú wa torí pé wọ́n rí àwa satanas bíi kèfèrí torí kò sífẹ̀ẹ́ láàrin àwọn nọ́ọ̀tì yẹn sáwa àwa dẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wọn àwa nífẹ̀ẹ́ gbogbo olùgbò tí tó kọ Yorùbá la ṣe gba gbogbo wọn mọ́ra la ṣe gba gbogbo wọn mọ́ra ìyá ẹ̀ fi jẹ wáyìí àwọn àwọn south east south south ẹnu tí wọ́n kò wọ́n láwọn leaders tí wọ́n ń gbọ́ràn sí lẹ́nu tí wọ́n protect integrity wọn tí wọ́n protect religion wọn ó ra wa Yorùbá where are our leaders who are the leaders how and when are they leading us àmọ́ o kódà lórí ọba àfẹ́ nímọ́ èmi ò ka wọn bá wa kún pé alọ́ba mọ́ mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ orí adé mo ṣe kábíyèsí o ṣùgbọ́n ẹ má bínú o ìwà tẹ́ẹ̀dẹ̀ wù sí wa yìí kò jọ pé ẹ nífẹ̀ẹ́ wa mọ́ o kò jọ pé ẹ ṣe tiwa mọ́ o àtìlẹ́dẹ̀ ń lọ báyìí o èmi ò rí sí pé àwọn ọba wa gba tiwa mọ́ ọ̀n tí ẹ̀ rí tiwa rò ọ̀bá àpakúkúrú kan pa gúngùn ó pẹ́ ni ṣé nígbà táwọn tiwa tán súnmọ́ wa àwọn grassroot àwọn ọba tó jẹ́ pé rí mi rí ọlájọ wà tí wọn gba tiwa tán súnmọ́ wa tán láìkì wa tí wọn bá wa ṣe tí wọn gbèjà wa ṣé yẹn la fẹ́ lọ pa àwọn governors tó jẹ́ pé barricade lẹ máa rí rẹpẹtẹ kẹ́ tó débi tán wà ẹni bá máa rí governors sí àjẹ tó súnmọ́ ẹni bá máa rí governors sí àjẹ tó súnmọ́ governor gan <coughs> bẹ́ẹ̀ bá súnmọ́ wọn ẹ̀ lè débẹ̀ kí wá kú gùrù ní monday sí pé mo fẹ́ lọ Òkèmọ́sàn fẹ́ lọ rí gọ́fìnà wa wọn á kọ́ wò mí pé ẹjọ́ ta lẹ́yìn bí bá identify ara mi àbí journalist àṣọ àṣọ appointment letter tó gbàdá tó bá ti ní wọn á wé sọgbẹ́ ní wọ́n máa fọwọ́ wọ́n máa júwe ọ̀nà fún mi ní kí n get out torí pé mi ò sún mọ́ wọn mi mọ̀ wọn àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọn ò ní kanlẹ̀kùn kan tó wọlé àwọn tó sún mọ́ wọn nìyẹn ṣáwọn yẹn la fẹ́ pèpè kan wá gbèjà wa àbáwọn tó tiẹ̀ ṣe gegere tán wà lábùjá National Assembly bẹ́ẹ̀ gbogbo wọn lápapọ̀ tó bá tásìkò òdìbò wọn á mọ̀ wá wọ́n fẹ́ gbà tọwọ́ wá gbà yẹn ọlọ́dẹ̀ mú gbogbo wa náà a corporate a lè jọ panupọ̀ pé láyé àwọn òdìbò ẹ lọ́ máa ṣèjọba yín kí gbogbo wa lò kí gbogbo olùkẹ́nu wa dẹ̀ kó papọ̀ jọ́kan wípé ìtẹ́ ìṣe fún wa ìti tó àdì ìbò kankan kẹ́ni bọ́dì má déwájú wa oh ìjọ àbá ti ṣe bẹ́ẹ̀ dán ẹ̀ làbọ́ ìjọ àbá ṣe bẹ́ẹ̀ ò dán ẹ̀ làbọ́ rí kí Yorùbá má ní representative rárá ní National Assembly kí Yorùbá má ní gọ́fúnà rárá kílẹ̀ Yorùbá kọ̀ wà bẹ́ẹ̀ ìgbà ẹ̀ làbọ́ rí kọ́ndíntàn máa dọ̀bálẹ̀ bẹ̀ wá kọ́ gbé o ten hundred naira bí one thousand owó òṣì wọn five five wọn ti mú five hundred tuntun wọn ti mọ bó ṣe máa búùkù ẹ̀ báǹkì owó yẹn a máa ṣáná báyìí ni ẹ ìṣẹ́ ni ìṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ five hundred tuntun yẹn méjì wọ́n ti jẹ́ kó jágọ́rán gan ọ̀ǹtọ́ọ̀sì bí àṣàkàmọ̀ wọ́n á wá fi sínú ẹ̀ ike ráìsì méjì wọ́n á bù sí i ráìsì ẹ̀yìn aṣọ fàfọ̀mí lẹ́ẹ̀kan kí n fẹ́ yín àǹkárá wọ́n á dù sí i wọ́n ti máa ímpọ̀tù àwọn àlùbọ́sà yẹn wá láti north ìkọ̀ọ̀kan ó tó ké lẹ̀ yìí bí kọ̀ọ̀kan ṣe máa ríre tójú ti yín náà ti wọ̀ bọ́lọ́ bá tiẹ̀ tó fẹ́ ṣe ìmí àtúnkún ẹ̀wà ké méjì á tún dà sí i á gbé e lẹ̀ wọ́n á ti wá dì sí nylon olórí ibú yẹn náà wọ́n máa gbé e fáwọn èèyàn ẹ̀ sọ́fẹ́níà kódà àwọn èèyàn tó lura wọn pa sílẹ̀ ìyẹn lẹ máa gbà tí làkàyè yóò fi ní pé mọ́ ẹ̀ ní mọ̀gbẹ́ tẹ̀ka pẹ̀lú one thousand lẹ́yìn ó bá tún ta fíṣọ ọdún mẹ́rin ẹ tún máa lọ ẹ lọ máa jí owó wa kó sí ẹ máa lọ ẹ jẹ́ kan jí wa gbé kẹ́ má sọ̀rọ̀ a fún yín support that was that is exactly what we are doing and wọ́n ti rí wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe mú wa lẹ́rú bẹ́ẹ̀ wọ́n mú wa lẹ́rú nìkọ̀kọ́ wọ́n tún mú brain wa lẹ́rú pàápàá yes they colonize our brain too torí pé ẹni tó bá wà ní right thinking á mọ nǹkan tó kàn I couldn't imagine látẹ̀ni lẹ́mi ò lẹ́mi ò mi ń bá wọn bìlífù ní wọn nàìjíríà mọ́ pẹ̀lú kan táwọn náà ti ń ṣe yìí no it is now critically clear that we are never the same àjọ papọ̀ àjọ ṣe wọ́n nàìjíríà irọ́ ló ń pa tó bá bá wa rẹ́rìn irọ́ ni wọ́n aburú ni wọ́n rò sí wa the northerners I couldn't imagine àwọn nǹkan tó ń sọ yìí wípé anything south wọn gbọ́dọ̀ relocate àwọn àwọn department yẹn síbẹ̀ but had it been president turn turn back tomorrow and said we want to relocate all these department to Kano Kaduna Katsina Eh? ẹ̀hẹ́n kò ní bà socio-economy jẹ́ we must be a fool in Yoruba land if we refuse to talk ẹ̀yin leaders wa if you people refuse to talk on this if you refuse to counter what these people said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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.